shall I say unto the Lord? All I have to say, thank you, Lord. What shall I say unto the Lord? All I have to say, thank you. Báwo la rẹ̀? Ṣé o wà ókè? Sọ́rí ọ̀gá, um, ìgbà tá a lọ sí health center, result test tí wọ́n ṣe fún Tamilọ́rẹ̀, ó jẹ́ kó yé wa pé ó ti lóyún six weeks, sir unbelievable Tamilọ́rẹ́ igbó ti lóyún ta ló fún ẹ lóyún. òun ni sà. Tọ̀míwá ni sà. Tọ̀míwá Adéògùn. Please go and call him for me. All right, sir. rárá sà. ṣé o rí nǹkan tí ó ṣẹlẹ̀ sí Tamilọ́rẹ ní assembly láàárọ̀ yìí. ìpínlẹ̀ náà wà ní assembly ground nígbà tó ṣubú yàkàkà bóyá ẹ̀jẹ̀ kánú ẹ̀ bóyá sì ń gbàwẹ̀. Tamilọ́rẹ sọ fún wa pé ìwọ ló fún òun lóyún. màá tí ò jẹ́ pọ̀ bọ̀ ó gbọ́ Tamilọ́rẹ èmi ò fún ọ lóyún ah, ọ̀gá yín náà dẹ̀ gbàgbọ́ even bẹ́ẹ̀ sọ́jú bá tọ́mì kò ní gbà ń gbọ́ èmi fún Tamilọ́rẹ. Mr. Lọ́nà. sir. ẹ arrange fáwọn parents wọn méjèèjì kan rí mi láàárọ̀ làbà eight a.m. all right sir. please take them away. ah ah mo kọ́ tó fẹ́ sọ̀rọ̀ yìí lọ. Bímbọ́ ó ní sọ pé ọ̀rọ̀ o mo fẹ́ dá sílẹ̀ ọ̀rọ̀ Tamilore of course ìwọ náà wo nǹkan tó ṣẹlẹ̀ lórí assembly ground ṣé kò wà embarrassing. ẹ eh, wẹ́ ó wà bọ̀ kí la fẹ́ ṣe sí because ó yà mí lẹ́nu gan mi ò tiẹ̀ believe ẹ̀ because after all tá a bá ti ń sọ̀rọ̀ ká má tiẹ̀ ti sọ̀rọ̀ méjì ni a máa gbọ́ i'm a virgin i'm a virgin i'm a virgin èmi ò wá gbọ́ bí tán ti ní virgin ti lóyún so bí àwọ̀ la máa bí ibo ṣe lóyún bí ó dẹ̀ gbẹnu wọlé. ó máa ń gbẹnu wọlé. ó kí ó máa ń gbẹnu wọlé. Hmm. bóyá ẹnu ló gbà wọlé. ó possible. ó yá ẹja máa lọ. Hmm. Tamilọ́rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ là ń sọ ń bìbà kó tó dé jọ nǹkan tó ṣẹlẹ̀ ní orí assembly ground yẹn i think we deserve an explanation. honestly tí mo bá sọ pé gbogbo ẹ yé mi irọ́ ni mo pa ṣe ni gbogbo ẹ kàn wù mí lójú i can't just explain. <laughs> ẹ gbà mí i can't just explain ah, ah. ká má ti sọ̀rọ̀ i'm a virgin i'm a virgin i'm a virgin ah, èmi ìgbọ́ bíi tí virgin ti ń lóyún o. Hmm, Bímbọ́ ó ti ẹ̀yà mi lẹ́nu pé virgin dákú ní assembly ground. virgin wo ló dákú má máa cover nǹkan tó yẹ kó cover virgin lóyún eh. ah, ah, ṣé kò lóyún ni àmì virgin àmì virgin àmì virgin ah, èmi mọ̀ pé ó máa ń gba ẹnu wọlé. ok hmm, ẹ ti ẹ̀ gbé gbogbo yẹn tì Tamilọ́rẹ́ báwo ló ṣe máa sọ fún ìyá Tamilọ́rẹ́ tó bá délé. ibi tí problem wà gangan nìyẹn because ẹnu wo ni mo fẹ́ fi sọ fún ìyá Tamilọ́rẹ̀ pé mo ti lóyún ṣe ni ìyá Tamilọ́rẹ̀ máa fún mi lọ́rùn pa báyìí mi mo bí má ṣe sọ fún wọn. ẹ wá sórí kó o tó kú ẹnu ẹ náà ló máa fi sọ fún ìyá Tamilọ́rẹ̀ pé o ti lóyún ẹwọ ẹjẹ àlọ àwọn èèyàn ti lọ táwa nìkan lákùn ní skul. ẹjẹ a máa lọ. let's ah, ah. go now tó bá jẹ́ pé bí ọ̀rọ̀ ṣe rí ló ṣe sọ̀hún ò ní pírọ́blẹ́mù kankan à ní gba oyún kankan ò ní gba oyún kankan a bá dọ́dọ̀ bá mi rẹ̀ ní ìsìn àwọn bá ṣe sọ̀rọ̀ tájọ á lọ yanjú gbogbo ẹ̀ mẹ́rin tí ò ní sí wàhálà kankan tí ó tẹ̀yìn ẹ yọ. Adéolú dúró kí ló dé tí wọ́n fẹ́ ya alájẹfẹ́ lọlẹ̀ bí adìẹ báyìí ṣé ọmọ yìí pé ọmọ ẹ̀ mọ́ fáwọn bẹ́ẹ̀ ilé ẹ̀ lọ́rẹ́ ẹ̀ wá sì ti mọ́ sáà yan rẹ̀ o ọ wá ní òdòdó kankan tí ó gbà. sórí tọpọlọ èèyàn bá ti sùn tí làákàyè èèyàn dọ̀bálẹ̀ bí epo òróró tó ti gbé pamọ́ láti bíi fifteen years ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ó máa jáde lẹ́nu ẹ̀ toró ní làákàyè kankan ṣé o fẹ́ jẹ́ kó tàtì sìn kó tàtì sìn kó di bàbá bébì ni. ẹ fáin bọ ọmọ ọlọmọ kẹwàá ló bá fáin bọ ẹ jẹ. ọ̀rẹ́ mi jẹ má dà lóhùn ara tẹnu jẹ ni oúnjẹ wọn tó ń bá mi lẹ́rù lọ́rùn ni bí màá ṣe gbọ́rọ̀ ìjàkalẹ̀ fún bàbá mi ké àbá tọ́ mi o wọn ní ẹ wá skul lọ́la wọn ò fi kí láǹfẹ́ wá ṣe. olókèrè jù nù gbèsè ayé tó o bá mọ bó ṣe bọ́ ọ sọ̀rọ̀ ìwọ dáadé mi jẹ́mi o ṣàgbẹjọ́rò fún ọ o <laughs> ní pírọ́blẹ́mù pírọ́blẹ́mù tó ní ni pé o ní pírọ́blẹ́mù ìwọ sáfẹ̀mí lẹ̀. <laughs> wo àánú rẹ ṣe mí olórí burúkú akéésì ìbèrò ní ọba yìí ah, ah. wọ́n lọ fẹ́ẹ́ ṣe agbẹjọ́rò fún tọ́mi wa lọ́ọ̀yà adéolú ó jẹ́ sọ̀rọ̀ ààrẹ kọ́ mọ́ bá wọ ná àánú mi ṣe yín fúlà jíjẹun fúlẹ̀sì sórí gbà tó tún rẹ dún wọ́n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ẹ̀bẹ̀ bíi tó ní wáyárìn pírọ́blẹ̀mù mo ti mọ̀ pé ọpọlọpọ kò sí ní kò sí ní inú bírèèni rẹ mọ́ ọ̀rọ̀ òsì ọ̀rọ̀ gbàgbà tí ó mọ̀ jáde látẹnubọ̀ ni nígbà tó yẹ kó tó ti ń sọ̀rọ̀ tí gbogbo parí rẹ ti ń dìde títí ń fẹ́ hò bíi àwọn ọmọ South Africa àwọn awíta ìwì ó ìjọba ò ló tiẹ̀ ṣe ṣe ọ̀rọ̀ yẹn tó fi wá yí ẹ lọ́wọ́ báyìí. báwo ni mo ṣe ṣe lòun béèrè lọ́wọ́ mi. ó dá mi lójú gbangba pé tọ̀mí wá ló dis virgin mi in fact adéolú ló tàn mí lọ sílé àwọn tọ̀mí wá. so odéolú yìí mo ti mọ̀ pé he is such a deadly person ó ṣáà máa ń sọ fún mi pé ẹ tẹ́mi ò bá ṣọ́ra mi o òun máa gbẹ́rù mi látẹ̀yìn o so nǹkan tó wà nú ẹ̀ ní ọlọ́run ọba tó kọ̀ sílẹ̀ pọ̀ jù mí kó wá dá ìrìn àjò wa rúre kó ṣe. ó dáa báyìí abala bí pàdé yín ibẹ̀ náà gan náà ń pè ní olúfimọ́ ọ̀rẹ́ ìjọ rẹ̀ akóbá ni èyí ara wọn. ẹ wo Ṣayọ̀ ìwọ ló jẹ ẹlẹ́rìn láàrin àwa méjèèjì tamilọ́rì àbí kí ni wọ́n ti ń pè ọ́ ṣé lóòótọ́ tọ̀mí wá ló fún ọ lóyún mo fẹ́ kó o sọ tòótọ́ báyìí bí ẹni tó wà wájú ọlọ́run tó ń jẹ́sẹ̀ gbogbo tó wálé ayé ẹ̀ wá sí ó yá jẹ́wọ́ orí pé orí ẹ ti dàrú ìwọ òun wo ló ń bá mi sọ iná no ṣé mo jọmọ kékeré ni àbí mo ní mọ̀ pé mi ò ní máa tó fún mi lóyún tọmíwá dis virgin mi ó dá mi lójú dáadáa. ẹ ṣẹ́jì bàbá onírọ̀ ni ọ ṣé fẹ́jì mọ́ doyún àìmọye tẹ́ pé mi tó wà àìmọye àwọn tẹ́kọ̀ tí mo ti jẹ́ fún tí mo ti jẹ́ fún tí mo ti jẹ́ fún tí mo ti jẹ́ fún tó yẹ pé kò doyún tí ẹ bá ṣe pé mo ro tọ́lọ̀ mọ́ sayọ̀lá mo ti fẹ́ fọ̀ bí ẹ̀yìn mo ti fẹ́ fi mo fẹ́ fi jẹun gan níṣu kí n fa tẹ̀yìnwá kí n fi jàǹbá ṣe ní àtẹ̀yìnwá báyìí kó gan lè bá bọ̀ ṣé yóò doyún yóò doyún fún ni àwọn àwọn wíta ìwé oní fẹ́jì ń doyún fẹ́jì ń doyún kọ fẹ́jì ń doyún ni. adéolú dúró ó ṣe lọ́pọ̀lọ́ rárá báyìí náà. ẹ wọn mọ sọ bẹ́ẹ̀ náà kó tó fi rúmú sí ètè. ó sọ pé disfẹ́jì èdè oyún wo mọ dáná ní tiẹ o tọmi wá ló fún tami lọ yẹn lóyún wọn ò sì bí dáa kọ́ńtà pé èso èso fún lóyún. kò dẹ̀ ní dáa fẹ́ fọ́rọ̀ tó sọ yẹn. àṣẹ ètò ìwé àrò ara ọmọ ṣíjọ́ ìmọ̀ ìfún lóyún ẹranko. ìwọ gbogbo ni ò ní dáa fún ìwọ gbogbo ló ya wèrè ah, ah, you're such an animal ah, ṣé mo kéré ni àbí mi ní mọ̀ kó ọ̀ lọ fún mi lóyún idiot. wo sórí tí wọ́n bá bí o dáa tí wọ́n bí àwọn fọ́fàdà àwọn fọ́ i mean your fọ́fàdà tí wọ́n bá ti bí pọ̀nrípa gbọ́nlá kó àwọn bàbá bàbá ẹ̀ dá tó bá ti di ọ̀la tẹ́ bá ti déwájú principal ìwọ kíwọ tako tọ̀mí wá kó sọ pé òun ló fọ lóyún tó o bá ní jẹ́ tán tán pátápátá táyé rẹ̀ ò bá yìnrìn tán kó o pè mí lọ́mọ rẹ̀ ọ̀rẹ́ mi àbí báwo. na so ibi o na so ibi tó máa bí ẹ̀dá kó lọ implicate mi ọ̀dà principal lọ́la máa ṣú ẹ ní nuisance ìwọ ìwọ anímọ̀ ìyẹ ọ̀dẹ̀ òṣì nuisance. ìwọ gangan ni nuisance bẹ́ẹ̀ ni idiot ni ẹ pàápàá ẹ fọmọ lóyún tẹ̀ ẹ̀dẹ̀ tún fẹ́ máa ṣe rádaràda kí ló dé ná it's unfair. Ah, ah. ó tán ó tán ṣé o rí pé mo ti tẹ́ kí n máa sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ táǹkó rédíò sí wèrè nu wo wo ṣàfilẹ̀ láyé láyé ẹ̀ tí wọ́n tún sọ̀rọ̀ tó wá tún dá sí. tọ́mi wá tọ́mi wá kí ni mo ṣe fún ẹ no kí lẹ̀ṣẹ̀ mi tọ́mi wá o ti ẹ̀wọ̀n ti gbogbo àwọn ọ̀rọ̀ dúdú tó máa ń bá mi sọ àti gbogbo àwọn òlérí tó ṣe fún mi nínú àwọn ajé olú. ojoojúmọ́ lẹ́kùn aláàbòsí máa sún lọ sunkún korobá sunkún péèlì olòṣì. ọjọ́ náà dúdú dúdú tó jọ mo jọ mo jọ tó máa ń sọ̀rọ̀ dún lójú ẹ̀ wọ́n ti gbọ́rọ̀ dúdú ẹnu ìbọn rí táìpẹ́ ẹranko iná ṣé mo sọ̀rọ̀ ìdún lójú ẹ̀ rí ó jẹ́ ẹran tí àwọn pẹ́míṣìṣì tó máa ń ṣe fún mi ẹnu ẹ̀ bíi gbà bíi ọ̀rẹ́ mi ṣáàjà fáwọn lẹ olórí burúkú. ẹ náà mo ṣẹ̀dá sórí o tí ìṣẹ̀sìn bó ṣe wà yìí o wò fìrífìrí ẹ̀sìn náà rí o ọlọ́run tí ìpè òṣèṣin tán ìwọ jẹ́ kọ́là ó wá kọ́là ó wá lọ tán tọ́là bá ti wá tó bá ti lọ ó wá wò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbòòrò ayé nu tó o bá ń gbọ́ ní alẹ́ àná ó bẹ̀rẹ̀ sí ṣàkóso ti fẹ́ o àìsàn ti fẹ́ o ọ̀sán kò sọ fún ló sọ <laughs> kò ní yẹ̀wọ̀ tí wọ́n ti wá sí sọ̀rọ̀ tí kò jọ má jẹ sọ̀rọ̀ tá a máa kúrò náà. sórí bó ṣe wà yìí wà á máa padà fọ pátá ìyàwó àtàsùn ló lé ní jẹ́ká lọ́jọ́ ọdún tó bá dẹ̀ tẹ̀lé wa bó ṣe wà yáyí ẹ̀ bá sábàláwà ni. wọ́n ti ní kọ́nà dẹ́rù bẹ̀rẹ̀ ní sukùl kò dáhùn. wo ẹwù ẹwù ẹfun wọn sílẹ̀ ẹwù ẹfun wọn sílẹ̀ ẹfun wọn sílẹ̀ wọn fẹ́ tẹ ẹfun wọn sílẹ̀. mo jẹ́ kọ́ máa lọ́jọ́ tómi wá. ọ̀rọ̀ tó láì sá always why this dollar this dollar this dollar ọlọ́run àwọn sànù wa o. ẹ bá ẹ bá mi yàrá ẹ tó ṣe. ó jẹ nǹkan ni. ó jẹ nǹkan. ó jẹ nǹkan ló fi sáré wọlé báyẹn. n tó sì jẹ náà ni ló dá wàhálà alẹ́ tí wọ́n fi sọ yí pé kí ẹ yọjú sí principal ní kí ẹ yọjú sáwọn ní school lọ́la. Ah, ẹbí o ṣe é gbádùn ó jẹ nǹkan ní school wọn á náà fẹ́ rí mi school yìí fún kí ni. dadi onílé sọ̀rọ̀ èyí tẹ kí mo ṣe máa rí ni tí mo bá ti dé ní jẹ kó ní kó sáré wọlé ṣe ẹ rí tọmí wá ní school. ó ṣe tọmí wá ṣe ká má dáhùn o ó ó ó ó jẹ ó jẹ ayan ni o ah, ó jẹ ayan ó tún wá fún yàn kan jẹ. Ah, kọjọ pé gbádùn ara ó jẹ ayan ó tún wá fún yàn láyàn jẹ ó jẹ́ ọmọ China ní China gan tí wọ́n ti ń jẹ àyàn ọkọ yẹn rántí ó gbẹ kan tó máa jẹ. ẹ tútù ló jẹ ẹni tó wá fún jẹ bó ṣe wá fún tán ó wá ó wá ó contaminate ó penetrate bó ṣe wá penetrate tí ó wọlé sí onítàn lára ó wá di tó tó dá wàhálà rẹ tí wọ́n ṣàfi ní kékeré òun náà sì jẹ́ ń ṣé ẹ mọ tí ẹ sọ sórí yín pé sá. sọmọ bi sọmọ bi. o gbóná náà. Ah. kí ló dé ṣe bí wèrè yìí ẹ̀sùn náà ẹ wà ókè ẹ̀hún já yóò tún fún yàrá yẹn jẹ. nítorí ṣẹlẹ̀ kọ́ yẹn ṣe rí tọ́mì wá ó fún ẹnìkan lóyún ní skul onífísà sọ pé kẹ́ ẹ wá. Ah! ẹ wo àṣetánì pátápátá yí àtọ̀run èṣù tí ọlọ́run ní ọmọ tọ́mì wá láti jọ́ tẹ̀ ti bìrì o ẹ̀yin ò ṣàkíyèsí ẹni o èmi mọ̀ o ṣe rí ọmọ kan wà ní skul wa Tamilọ́rẹ́ lórúkọ rẹ̀ ṣé ẹ rí ọmọ yìí kò sí èèyàn tí ò ta lọ́rẹ gbogbo ohun tọ́lọ́ fún un tán pátápátá gbogbo àtàwọn ọmọ jẹ́ ẹ̀sùn o àti sísá o àti pírísípà o àkó ṣé ẹ bá ṣe pé mi gan mo jẹ́ ni ọkùnrin kan tó ní àmójúkúrò ìjàmbá òbẹ̀mí náà ti bá ti fìjàmbá ṣe látẹ̀yìn wa mo kàn lámójúkúrò mo ní ọmọ oníranù gidi ni kò sì ní dáa kó pé owó tẹ ẹ bá ná lórí ọmọ àlè. ẹgbẹ́ sọ́jà rẹ̀ wọ́n wọ́n parọ́ wọn. ẹ kí ni sáyẹn. ẹ wù sí ẹni tàbá. wọ́n ní ẹ̀wọ̀n ló lẹ́nu àbí. ẹ yé wẹrẹ yìí. Ah! Ah! a ní láti tẹ̀sí sukú ọmọ yìí o ah! a gbọ́dọ̀ tẹ̀sí sukú àwọn tó tẹ̀ ń bá rìn gan ti ya wèrè. àní kí ló ṣe é tó ń sùn kí ló ṣe é ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àtàárọ̀ tẹ ti lọ lọ́mọ tí ń wẹkún mu bíi gàrí o mo béèrè béèrè lọ́rẹ̀ pé kí ló ṣe tí ń sunkún kọ̀dá ń lóhùn o kò sọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣàánú mi o. ǹgbọ́ e, èmi ni ń pọ̀ ọ́ lẹ́kún. àbí kí ló wá fẹ́ fẹkún ṣe ra rẹ léṣe sí. dájú mo ti dojú tẹ̀yìn àti mọ́mì níléèwé wa lẹ́nu àbùkù náà wá pọ̀ lé mi pé ó ní kí n pa àwọn òbí mi wá lọ́la. ọ̀dà ìkíni gbòó wá ṣe tó lóun ò lè fàárọ̀ wá mi àmọ́ kí ni tó o ṣe gan pàtó. sọ̀rọ̀. ọ̀ ni. wọ́n sọ pé mo ti lóyún. Ah! mo dáràn olóyún àbí wọn ló olóyún ah, ó dójú tì mí lóòótọ́. Ah. wọ́n sọ pé o ti lóyún àbó o lóyún. Ah. Eh, ọ̀dà náà ta lẹni tó fún ọ lóyún o. àbọ̀ ọ̀mẹ́ni tó fún ọ lóyún. tọ̀míwádìí ògùn mi. a kò ní dáa fún tọ̀míwádìí ògùn kò ní soríire bẹ́ẹ̀ ni mo sọ ọwọ́ bèrè kí ló ń fa rẹwà bí ìbí yìí. kò ní ṣe oríire kankan bí ti wùlé ọmọ. èmi ṣe mi ariwo. wọ́n fọmọ rẹ lóyún ọ̀ ń ṣépè ṣé tó ń tàn bá wá fayọ̀ gbà á ṣé o mọ̀ pé àtọmọ rẹ àtúntọ̀ ni ọjọ́ jẹ́ alábàápín ìpè tó ń ṣe yìí. kí wàá ní ṣíṣe báyìí ọ̀rẹ́ yín sani bàbá tọ̀mí wọ̀ ọ̀hún ẹ yá lọ bá o kẹ́ ẹ lọ yanjú ẹ̀ ní túbínú bí o kó tó dọ̀la ẹ lọ bá o. kú ọjọ́ mẹ́ta ọlágbára fọlọ́wọ́n sànù wa pẹ̀lú rúdímù lásìkò yìí. wọ́n wá di yóò sì tún lọ. àwọn ẹ̀fọn tó gbàjọba. ọdún kẹẹ̀ẹ́dógún tírú ẹ̀ ti ṣẹlẹ̀ gbẹ̀yìn rí. very terrible. very terrible. mo dákun bàbá àtọ̀mí wá hmm. ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Hmm. n tó mú mi torí bọnú òòrùn báyìí wọ́n ní tí ọ̀jọ́ mo sùn ara ọmọ ní gbé lọ́jẹ́ ń tọ̀ wá o ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ni o. àwọn wo nu wọn o. tòmíwá àti tamílọ́rẹ̀ mi. kí ni ń jà fún. ọ̀yọ̀ ìjà wa ni wọ́n ní tamílọ́rẹ̀ ṣubú níléèwé lánàá wọ́n ní wọ́n dẹ̀ gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn àyẹ̀wò tí a ti wọ́n ṣàṣe níléèwé ló ṣàtàṣírí pé e, tamílọ́rẹ̀ ti lóyún wọ́n ní tọ̀míwá rẹ̀ ló fún lóyún tọ̀mí wá fún Tàmílọ́rẹ̀ lóyún. ẹ ah ṣé wọn ò wí nǹkan kan fún ọ ni. wọ́n sọ kankan fún mi wọ́n sọ anything wọ́n sọ fún mi. ah tọ́ láwọn tíṣà wọn ní kí èmi pẹ̀lú rẹ ká wá fojú hàn léèwé lọ́la wọ́n ń pè wá mo jẹ́ ní kí n yá wá bá ọ pé kó tó di ọ̀rọ̀ ti léèwé lọ́hùn o ilé ẹni la ti jèkúté olóṣè tó ní dodo ká yanjú ọ̀rọ̀ ara wa láàrin ara wa o. ẹ ẹ mọ tí èmi lérò palẹ̀ ṣe ẹ já délé ìwé wọn lọ́la ìgbàdàn ti ní ká wá lọ́la ẹ já débẹ̀ lọ́la wọ́n sì lè máa irú Tàmílọ́rẹ̀ ó lóyún fún tọmẹwà ẹ jẹ́ adélé ìwọ̀n lọ́ọ̀yà ká yanjú ẹ̀. ká lọ sí ṣùkú. bẹ́ẹ̀ ah tèmi ní ká mọ́ fẹ̀dí ara wa síta pé ká yanjú ọ̀rọ̀ ara wa nílé. ẹ à ibà àwọn tíṣà wọn ni wọ́n rí wípé wọ́n fúnra wọn lóyún àwọn mọ̀jà wa lọ wọ́n ẹgbẹ́ dégbè iléèwé náà gbogbo wa dáadáa ẹ̀ ẹ jẹ́ ká dọ́dọ̀ wọn. ẹ máa gbà mí ṣé àwọn obìnrin náà máa yanjú ọ̀rọ̀ fún wa lọ́hùn. ọkùnrin ni principal wọn tá a bá dẹ̀ dé school wọn àwọn obìnrin tá a bá rí bẹ́ẹ̀ tó jẹ́ bíi staff wa ni wọ́n mọ lọ staff room kan mọ̀ dá sí i káwa ojókòó kí fúlàní ojókòó ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ohun tó máa bẹ́tà nìyẹn. irú ọ̀rẹ́ wo là ń wa ṣe fún àná. àìrí ah, kékeré ọ̀rẹ́ fi ń bá mi rìn ẹ̀jú mi lọ díẹ̀. ṣé àwọn ọmọ ìlú àbọ̀ rẹ̀ wa jẹ́. láìláì ah, ah, àwọn ilé àwọn ilé ìlú ìdánilárú láìláì wọn tó bẹ́ẹ̀. bàbá àtọ̀mí wa ọ̀ gbówó mi ni nínú ilé ẹni kò sí èkúté irú ìta àlejẹ làá jẹkúté oníṣẹ tó dodo nílé ẹni tẹnikẹni ò ní mọ̀. ẹ wo ẹnu máa ń jẹkúté ni eh, lásàfihàn wà ń ta ẹ mọ sọ̀rọ̀ èkúté nǹkan kan mọ́ lásìkò tá a wà yìí mẹ́yìn á jẹ́sí lásán ìfà ọ̀pá lówẹ̀ dànù ni ẹ lórí ìtura tó. òfin ilé ilé èkúté ń lẹ àwọn tó ń lásàfi àyọ lẹ́nu àwọn ọmọ tó ń rí ike àìmọye ọdún tá a ti ń jèkúté bọ̀ bẹ́ẹ̀ náà wọ́n gbé kàn dé ń jọ̀sí tán náà gbọ́dọ̀ jẹ elégbèdè mọ́ ọ̀hún jẹ́ kọ̀bọ̀ ọmọ pọ̀ sínú igbó wọn náà má jàdán ká mọ̀ jẹ́ kínní ṣé báwọn ọmọ ọmọ tán fi ń dánwò láàrin ara wọn fi léyìn ńlẹ̀ àní tí a ni ọjà yanjú ọ̀rọ̀ ara wa. ẹ ẹ jáde jáde sukùn wọn yóò la. ní sùkúù bàbá àtọ̀mí wá. ìjà àdébẹ̀ kan á yanjú ẹ̀ ìbẹ̀ni ká ti yanjú ẹ̀ jàre àmọ́ kàn mọ́ ṣe àṣẹ́ńbí wa ni. ẹ mọ̀ gbà mí o mo rí mo ètè sọnù. láíláí mi ò ní gbà ẹ mọ ìgbérù mi látẹ̀yìn ọmọ mi kọ́ ló fún tami lọ́yẹ lóyún. ìgbà ò lè ṣe nǹkan ah, ọ̀hún. ẹ wo. kí ni gbogbo ìsọkúsọ tẹ̀ sọ ìlú ọmọ ọmọ mẹ́tò wù mí. bí kí pọ́nmalẹ́ o. ó lóun ọ̀mẹ́tò wù mí. bí kí pọ́nmalẹ́ o kò pọ́sibù kò possible. kí ni possible ọkọ rẹ dọ́jú náà lè jẹ ẹni sùúrù. ok. nígbà tí a bèèrè lọ́wọ́ Tamilọ́rẹ́ lánàá pé ta ló fóun lóyún ó jẹ́ ká mọ̀ yìí pé Tọ̀míwá ló fóun lóyún àbí. no no no no no no ẹ má ti ọ̀rọ̀ sí lẹ́nu ẹ má ti ọ̀rọ̀ sí ọjọ́ òun kékeré ni ẹ má ti ọ̀rọ̀ sí mi nígbà o mi nígbà o àtọ̀. ṣé wọn ló fún lóyún. rárá sọ. bẹ́ẹ̀ ni ọwọ à ń bẹ nígbà tó ṣé ọ lẹ́nu ọ̀rọ̀ ọ lẹ́nu ọ̀rọ̀ àbí. ẹ jọ sá nínú code of conduct ilé ìwé yìí ó jẹ́ ká mọ̀ pé irú àwọn ọmọ tó bá ṣe irú kan báyìí a máa ń lé wọn dànù a máa ń expel wọn kúrò nínú school ìdí rẹ̀ tá a fi pé ẹ̀yin òbí méjèèjì wa kálẹ̀ bàbá yín ọjọ́ ní ìtùbí nùbí. ẹ jọ̀ọ́ ọ̀gá léwe ṣé àwọn méjèèjì lè máa lé dànù. irú ọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu iná ẹ jọ̀ọ́ nísìn ṣé ẹ̀yin lẹ bá wọn ṣe òfin ilé ìwé tí wọ́n ń lò bí báyìí ni tẹ́ fi sọ pé àwọn méjèèjì wọn á expel kì í ṣe ọmọ yín obìnrin onírànrún ló ṣẹ̀ṣẹ̀ kú ni. kì í ṣe àwọn méjèèjì wọn dáràn ni. no no no no. ó ti o ọmọbìnrin tó bá ṣe irú nǹkan báyìí gẹ́gẹ́ bí ìwé òfin iléèwé yìí ṣe sọ òun la máa lé dànù. mrs. ṣùgbọ́n ààyè wà fún tó bá wù ú tó máa ṣe wàhẹ́k ó lè padà wá láti wá ṣe wàhẹ́k. Tamilọ́rẹ́ ṣọ́tán ṣé o ráyè ẹ lóde ṣé o rí ní tó fi gbogbo iye ọdún iyebíye ṣé o rí ní tó fi gbà ìwé la rán ẹ wá kà ń bí pé kò di dókítà kò di lọ́yà tàbí olùkọ́ tó yanrantí lọ́jọ́ ọ̀la ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ oyún ló gbé wálé wò ẹyìn n tiẹ̀ tí ní jẹ́ kí ní obì mi ń bí ẹyìn ọ̀gá léèwé ẹ ṣé mo dúpẹ́ a tún máa pàdé. ká má pàdé mọ́ láyé láyé ká má pàdé mọ́ ẹ principal ẹ ṣé gan thank so much ẹ ṣé mo rí o ok all right o ẹ pẹ̀lẹ́ ẹ ṣíṣà bẹ́ẹ̀ náà wo ọgbọ ọmọ lórí ọ̀rọ̀ yìí náà. èmi ò kì í sọ̀rọ̀ kí n sọ pé mi sọ bẹ́ẹ̀ mọ́ a ọsẹ dẹni mímì kì í sọ̀rọ̀ dànù itọ́ ọ̀dẹ̀ ní jáde lẹ́nu mi báyìí kó tó para sẹ́nu mi mọ́ tí n bá sọ pé báyìí ni n ti máa ṣe mo ṣe yẹ ẹdú èmi ò ṣe fọmọdé bíi pé ẹnìkan máa sọ pé òun gbóyún òwèrè kan wá ọmọ yín lórí ìrìnkùn tí wọ́n fi lọ̀kulọ̀ lọ yes. àmọ́ bọ́ọ̀dì ẹ̀rọ tọ̀rẹ́ wa awo àyíṣà àdìgbàdàgbọ̀n ọ̀rọ̀ ẹni ìyá méjì ò gbọ́dọ̀ jókòó ìyá méjì ò gbọ́dọ̀ jòkú ní sàré bí ọba láṣọ ọṣà yẹ kó nílẹ̀ pa. àìrọ̀rọ̀rọ̀ òkú tó bá kú sí tòsí nìyẹn òkú tó náà yẹn bá jìn gbogbo ìyá ló máa jẹ ìyá jẹ sáré kò tún ní nílẹ̀ pa ẹ wo ẹ má ẹ má bá mi sọ yẹ o mi ì lásìkò kankan tí mo lè máa wé èsì mo ṣe wà rárá ẹ má fi lọkùlọ lọ mi o. ọ̀rọ̀ wa ti dà bẹ́ẹ̀ ah. o èmi ń sọkún báyìí o òun fi mí ṣẹlẹ́yà àbí wo ìgbà ń bọ̀ tó sunkún tiẹ̀ níta gbangba tí mo sì fi ẹ ṣẹlẹ́yà níta gbangba. láíláí mi ò lẹ́kún kankan tí mo fẹ́ sun weep not child òyìnbó sọ èmi ò ní sunkún èmi ò sọ bẹ́ẹ̀ ẹ pé ọmọ yín kọ́ kọ́ kọ́ wọ́n yín kọ́ kọ́ gbẹ́ntó wọ́n fún. tọmọ ṣá kórè kò ní sojú kórè bàrẹ̀ dájú tó ń jókòó ní. oríire lórí mi o oríire mo ti kékeré mọ́lé olúwa oríire mo sì tún dàgbà sílé Jésù oríire oríire lórí rẹ o oríire o ti kékeré gbóyún wálé o oríire ṣé oríire ni orí eléyìí àbí orí yamayama oríire mi kólóbù ẹ̀kọ́ yìí ṣé ìwọ ọmọ pé ojú ẹ̀sìn rẹ ó ti sú ó ti sú ó ti sú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ báyìí tamilọ́rẹ̀ àbí kí náà ti ń pè ọ́ ó bẹ̀rẹ̀ sí ní ta gbogbo àwọn ará àdúgbò lọ́rẹ̀ gbogbo àwọn ará ilé ará oko òun ta wọ́n ní ọ̀rẹ́ ròdòdòdòdòdò so tó bá fẹ́ sẹ̀sìn so tí ojú ẹ̀sìn rẹ tí ó bá padà rọ̀ tí ó rọ̀ tọ̀ pátápátá báyìí yóò ìgbé òdìlá ìgbégbó àdàdà tó ń ṣe. pé kí ló máa fi ṣe ọ gan-an tó jẹ́ pọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀bù káàkiri sátòmí wàá ran gbogbo eléyìí ó jẹ́ ọ̀rọ̀ òdì tiẹ̀ o kí ló dé. Oh! mo bínú ọ̀rọ̀ rẹ ti yé mi ó dà pé ọmọ yẹn ti pọ̀ nǹkan fún ọ hmm. ẹni tó bá wá pọ̀ nǹkan fún oògùn tó fún ọ kò lè run èmi láéláé nítorí ọ̀rọ̀ tí àkàlàmàgbò tó bá ti sọ báyìí òdi ọ̀rọ̀ ló ti wá gbogbo ọ̀rọ̀ tó bá ti jáde ládẹnu tèmi tó jẹ́ pé mi ni mo sọ tọ̀mí wá ni ó sọ síta so wá rí bó ṣe wá wà yìí náà tó wá bó ṣe wá wà yìí nígbà tójú ẹ̀ sílẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ tán báyìí kó tó sówájú pẹ́tẹ́ kí ló sì bí ìgbà tí ẹyẹ bá surẹ́ bí ìgbà tí ẹyẹ bá lẹ̀gbẹ́ mọ́lé so a padà wá finish gbogbo property àtúbọ̀tán ìgbésí ayé ẹni báyìí ló ṣe padà sàmọ́ lábára sí wa lọ́wọ́ ó dọ̀wọ́ èmi àti tọ̀mí wá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń pamọ́ tó ń wò bí òun wò bí bí ọmọ tí. jọ torí Ọlọ́run ta ló kú lágbolé yín tó fi ń sunkún àsọrìn báyìí. bàbá màmí ni ó sì pẹ́ o. nítorí pé <laughs> èmi ṣùgbọ́n ta ló ṣokùnfà ojú ẹ̀sìn náà ṣèbó lórí burúkú ààrẹ náà ni pẹ̀dá tó dá yìí sílẹ̀ àjàlá ta lónà ẹ̀hẹ́n èmi wá lóyún ẹ̀sìn sìn ó ti wá di nǹkan tó yẹ kó máa fi sunkún àsorin káàkiri àdúgbò wo tẹni tó dé larí tẹni tó ń bọ̀ àti mọ̀ wọ nuisance burúkú yìí. o fẹ́ bú mi o fẹ́ bú mi èmi ló fẹ́ bú bó ṣe bú bú mo lè bú kí kó o bó ṣe bu bu mo lè bugi kó wọ́n wé mo lè bu wèrè kó wọ́n gbọ́ lọ kó ní wèrè ó mú wèrè só bó ṣe bu bu mo lè bugi kó wọ́n wé ẹni tó bá ṣeré dèrèdè àbí jàtìjàtì ráhùn ráhùn ẹ̀yin boys ẹgbẹ́ yìí ṣe ṣe ẹbí ni wọ́n bọ̀ sáwé ọ̀bì. ìyá ta mi lọ rẹ. mo ń kọ́ ní sáà mo rò wípé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí èyí lópin oṣù aláboyún sì rèé oṣù mẹ́sàn-án ni tá a bá wá torí pọ́ mọ́ ṣàṣìṣe kan tá a pátì àti nítumọ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ó léwu ni mo ṣe wá ní. Ni kí ọmọ yìí kó kọjá lọ sọ́dọ̀ àbúrò mi ní nílùú Ìbàdàn títí tí ìbímọ rẹ̀ tán tó bá wá bímọ tán gbà náà ìgbésẹ̀ tó bá wá kù àmọ́ ọmọ bá ṣe gbé. Ah, bàbá Damilọ́rẹ̀ ṣe mo dúpẹ́ o ẹ ṣe ojú òní tì yín o ṣe rígbẹ́ kọ́kọ́ pè mí àyà mi lágàáràgà mo ní ah, mo ti dáràn mo rò pé dà mí lẹ́bi lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ni wọn mọ̀ pé tí wọ́n bá lẹ́nu yín ní kódà ẹ ṣeun wọn mọ̀ rí yín bá o ẹ pẹ́ fún mi o ṣe rọ́pọ̀lọpọ̀ òbí ìwà tí wọ́n máa ń hù tí èyí jẹ́ kọ́ ọmọ wọn wúlò fúnra wọn débi tí wọ́n wúlò fórílẹ̀-èdè nu nígbà tí ọmọ bá ṣàṣìṣe kan tẹ tẹ tẹ ẹrù pa tẹ ti pa bó ló ṣe fẹ́ wúlò fúnra rẹ̀ débi tí ó wúlò fórílẹ̀-èdè ṣùgbọ́n gbèsè tẹ́yìn gbé yìí kódà inú mi dùn sí i bọ́ bá sì ti wá bímọ nǹkan kọ́ lọ́nba ń sọ láyọ̀ àtàlàáfíà ká gbọ́ ìyá ká gbọ́ tọmọ ń sì gbọ́ ọmọ lọ́ọ̀rẹ̀ mi ọmọ tọ́jú ọmọ kó padà léèwé rẹ̀ àbí bolo tí kàdé tẹ́ egboyún kọ́lọ́wọ́n bá mi ṣàánú rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ bàbá o. bàbá bímọ tó ń gbà náà tó bá padà délé ìwé bàbá wù ọ. ẹ ṣé lóde mú mi ẹ ṣé mo dúpẹ́ fún opportunity second time tẹ fún mi mo wá ṣèlérí fún yín pé gbogbo ìgbésẹ̀ tẹ bá ní kí n máa gbé báyìí ni màá máa gbé ibi tẹ bá ní kí n máa dé mi ní débẹ̀ ibi tó bá wà wù yín ní kẹ́tì mi sí. ẹ ṣe dáadé. àmì wọn gbà fún wa. ẹ̀yin ọ̀rẹ́ mi mo mọ̀ pé kò sí nǹkan kan tó ṣókòkò sí yín nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi torí ẹ̀ ni dádì àti mọ́mì ṣe wá pè mí lánàá tó gbà mí nímọ̀ràn pé nítorí ìwà àbùkù tí Tomiwa wù sí wa àti ẹlẹ́yà àwọn ọ̀dọ́ langba bíi tiwa báyìí pé ó bẹ́tà kí n fi ìlú yìí sílẹ̀ kí n máa lọ síbàdàn wọn wá ní tí n bá bímọ tán mo lè padà sẹ́nu ẹ̀kọ́ mi. Hmm, Tamilore àwọn dádì love ẹ gan because mélòó nínú àwọn parents ló lè take irú decision yẹn pé tó bá bímọ tán kó wá continue pẹ̀lú studies ẹ̀ kò pọ̀ rárá but mo pray pé ọlọ́run á fáwọn dádì lẹ́mìí gígùn àtàlàfíà káwọn náà lè mú ìlérí wọn ṣẹ ó mọ̀ pé àwọn ọmọ tó máa ń gboyún òun ló fi máa ń mú ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ pé wọ́n wá di rádaràda ńgbà táwọn parents ò bá care fún wọn ó gboyún báyìí ó ti tán nìyẹn but fún àwọn dádì láti take irú decision yẹn wọ́n try o but kí wọn náà kó mọ nǹkan tó ń ṣe àwọn ọmọ mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀rọ̀ náà fi ń bọ̀ wọn tí wọ́n máa sọ̀rọ̀ gbá orí ẹ̀ á fẹ́ lè lọ pokùnso but kí ìwọ náà ṣáà mọ nǹkan tó ń ṣe o torí àwọn dáàdì ti try fún ẹ. ṣebí ọlọ́run ò pín ọgbọ́n làákàyè dọ́gba ṣùgbọ́n dáàdì try gan-an ọlọ́run fún wọn lọ́gbọ́n àti làákàyè ṣèbẹ̀ rántí dásọ́lá òbí pé bó ṣe mọ̀wé tó àṣìṣe oyún yìí náà ló sọ́dọ̀ ẹni tó ń ta wàrà lábúlé òun ò tiẹ̀ wá rẹ́ni tọ́jú ẹ̀ rárá rárá ṣùgbọ́n destiny can never be changed sórí gbogbo ibi tó o bá wà ṣàmà rántí ilé ah, O tún ṣe ń wí ni tí n bá ṣe bímọ tán báyìí ni màá ránṣẹ́ sí yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn méjèèjì náà kẹ́ fi ọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n o nítorí pé olódodo tó wà nílé ayé kò pogún bẹ́ẹ̀ ṣìkàṣìkà abẹ̀ lélẹ́gbẹ̀fà hmm, ọjọ́ ẹ̀san ò lọ títí hmm, kò jọ̀wọ́ ọdún ni ọkùnrin tó tó fún un. Látifá. Ndájọ́ sì padà wọ nílé. Kí ló wá ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni mo ń kó fóònù wọn tí wọn gbé látàárọ̀. Bí mo ṣe ń pe nọ́mbà àwọn wọn ò gbé. Hmm, Bẹ́ẹ̀ ni màá fóònù yẹn ti wà ń bẹ́ látàárọ̀. Ó ti ń rìn kò dẹ̀ rẹ́ni fóònù Johnson nìyí. tami lọ́rọ̀ ẹ̀yìn mo dúpẹ́ gbogbo bí o ṣe ń kẹ́ mi tí ò ń kẹ́ mi ọlọ́run á máa rìn lọ́wọ́ mi ló ti sórí wípé olówó lọ́wọ́ kí n ṣègbéyàwó pẹ̀lú ẹ̀. ọkùnrin tó bá ti ń sùn sí inú ilé obìnrin ilé àkìtàn ló ń sùn ilé àkìtàn ní ilé ẹ̀gbin ni. Eh. ẹni tó dẹ̀ tún ní fìlà náà ni kò tún lórí tó máa fi dé ọlọ́run mà tóbi o ó máa mú bó máa ṣe máa ń pín nǹkan ẹ̀ o. Hmm. ṣé kí n máa tẹ̀? Bídèmí ó ti sú mi gbogbo nǹkan tí mo ní pátápátá ni mo fi ń bá àwọn ọmọkùnrin lò kò sí nǹkan tó ń fẹ́ tí mi kì í ṣe fún wọn ṣé ká ní ti sùúrù ni mo ń fi sùúrù tẹ wọn lọ́rùn o mi dẹ̀ fi gbéraga bá wọn lò wo kò wá sí àkọsílẹ̀ ìfẹ́ kọ̀ọ̀kan nínú dictionary àwọn ọkùnrin tí mò ń tẹ̀lé káàkiri ti sùn mí. bẹ́ẹ̀ sọ̀rẹ́ báwo ló ṣe jẹ gan-an ṣé bí wọ́n ní olè ò kì í jàgbà kó má ṣe lójú fìrì. ẹ lóòótọ́ ni bọ́sí nǹkan tó sọ ni wípé òun kàn fẹ́ travel mo fẹ́ lọ sí Àbújá pé òun fẹ́ lọ gba kọ́ńtíráàtì kan bẹ̀ láì mọ̀ wípé gbogbo ẹrù ẹ̀ ló sì kó kúrò nínú ilé yìí èmi kò tiẹ̀ dé láti ibi tí mo ti lọ gbọ́ ọmọ ní sùkúl pé kí n pe ọkọ mi o níbo lẹ dé o ṣé ẹ ti fẹ́ délé o <laughs> inú ilé ló dúrọ́pù fóònù tí èmi rà fún sí ó kàn bá mi kọ lẹ́tà kékeré kan sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́tà kí ló kọ sínú ẹ̀. <laughs> ó ní wípé òun dúpẹ́ lọ́wọ́ mi bí mo ṣe ń kẹ́ òun tí mò ń gẹ òun ó ní àmọ́ òun lè tìtorí wípé èmi lówó lọ́wọ́ kó ń ṣègbéyàwó pẹ̀lú mi nítorí pé ọkùnrin tó máa gbé inú ilé obìnrin inú àkìtàn ló ń gbé pé ilé àkìtàn dẹ̀ ní ilé ẹ̀gbin ni. Hmm. ìyẹn lẹ́nu Johnson náà ah, jọ o ṣé inú ilé yìí irú mansion yìí ni àkìtàn àti wípé gan-an ta ló fẹ́ fẹ́ gbin lọ níbí o. Bídèmí ṣó mo wípé nígbà tí mo ka lẹ́tà yìí ó jẹ́ kí n rántí ọ̀rọ̀ tí Bánjọ náà máa ń sọ fún mi wípé òun ò lè sunú ilé mi rárá wípé ọkùnrin tó bá sùn sílé obìnrin inú àkìtàn inú ẹ̀gbin inú ń sùn òun ò lè sùn bí o jọ ṣé mistake ni bí Ọlọ́run ṣe fi owó ta mi lọ́rẹ ẹ̀yìn ṣé àṣìṣe ni bí mo ṣe fi owó mọ àwọn ọkùnrin yìí ni jókílẹ̀ eh, bí mi kí ni mo ṣe báyìí i'm fed up i don't know. wo babe kí ni problem ẹ kí ló ń sun ẹ níbẹ̀ eh? bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o kì í ṣaláàbọ̀ ara ọmọ tó dúró nílẹ̀ ni ẹ kò sí bọ́kùnrin ṣe máa rí ẹ táwọn lòun ò lè kówó lé ẹ lórí bẹ́ẹ̀ ni you are okay so kí ni mo fẹ́ sọ jọ wọ́n nílé lọ kó lọ múra kó jẹ́ ká bọ́ sí ìdòrò bẹ́ẹ̀ ni. ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin màlẹ́ rẹ̀. mo máa fi ṣètẹ́ ni. Benny, ni kí ló cheer up come on come on cheer up. nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé àwọn ọdẹ ti dé mo ti ń try láti pè é lórí fóònù nọ́mbà ìwò lọ ni mo ṣe try láti gbà bí kí wọ́n sọ fún ẹ pé àwọn my sis má bínú rárá ṣé mo ra àwọn nẹ́tíwọ̀kì wa yìí it could be network problem So pé àtàárọ̀ báyìí fóònù by phone, you could call bí tí mo jókòó sí náà nìyí tí mò ń tẹ fóònù ìròyìn ayọ̀ ló mú wá fèmí ni báwo wà ní ọjà títí ẹ. mo máa ti dé wọn ló ṣì máa tó bí ọ̀tún lakó tó dé mi mọ ọkọ tó ń délé ẹ láti jọ. ìyá ẹ no problem ẹ kí wàá ní kí n ṣe lálẹ́. oúnjẹ kò ó níbi tí mò ń lọ. ok. ah ah sweetheart you welcome. <laughs> ojú mi. Ah ah àná mi sálàfíà ni. bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ kú gbádùn ẹ kú tọ́jú adéọlá. ah ọlọ́run tọ́jú gbogbo wa ah ṣe ti wá ń sálọ nìyẹn. bẹ́ẹ̀ ni mo ti ń lọ mo kàn ní kí sáyé wá rí fún kankan ni. Ah, ok all right ok. mo bọ̀ jẹ́ bí ọ̀yá ọ̀la ìdá rẹ̀. sweetheart guess no. guess báwo tún guess she try just guess. What's oh, ti mọ̀ mo náà lọ kò ń ṣe ni gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan yẹn mi ò láìkẹ́ mathematics mi láìkẹ́ rárá. ok ok ok ok ṣorí cousin mi tó wá ń sìn ó wá sọ fún mi expecting oh, pé wọ́n arrive. oh good one ah, ah. àwọn last person tó wá ní kí n ṣe guest my guest it's a good one mm-hmm. so gbàgbọ́ ló máa clear. àwọn ah, ọmọ sọ pé um, in two days time go come for it. oh beautiful no problem alright so ala. ẹ bébì nǹkan tí mo máa ń rò sori mo bẹ̀rẹ̀ sí ní lálàá you understand sori àwọn ultramodern complexes tí wọ́n ń kọ́ káàkiri yẹn ṣé mo tábà ṣe ní like two or three of that sí kọ́má. slow down hmm? slow down èyí tí wọ́n kọ́ dé iná lọ gba àwọn ọjà kó bẹ̀rẹ̀ sí ní máa ta wọn tó bá ta wọn dé àwọn àyè kan aṣọ àwọn pàṣẹ yanjú bísíǹsì ẹ̀ nìyẹn àá lè máa ṣe míì irú prayer tó sọ́nsìn beautiful idea mo bá ẹ e. hmm? mo jẹ́ akọ́pá yóò tó wà lẹ́nu àwọn abọ́ sórí yẹn. Okay, no problem. Yeah, I'm famished. Oh, sh eh, food. Eh, actually, mo ṣẹ̀ṣẹ̀ bí oúnjẹ kan lọ. Kí ló ṣe látẹ̀ nǹkan? Mo bí n sweet out. Fún oh sorry baby. Olówó wàhálà náà, màmá jẹun tàbí màmá bọ̀ lé. Ah, ah, mo ti gbọ́. Yes. ẹran ah, ma. Ah, ah, oh, hmm, báwo ni nǹkan ṣé ta ló rẹ wà ní. bẹ́ẹ̀ ma ẹ kú jẹ́ mẹ́ta ma. báwo lọ́jọ́ kan pẹ̀lú. ṣe. ó ga ọ friendship mi. báwo ni ó ga jù. a máa rí yín. bẹ́ẹ̀ pípẹ́ ń bọ̀. wo mo wá sẹ́gbẹ́ ilé ẹ̀mí báyìí ni mo wá rẹ́ nìkan mú kan ní pé ah, a kì í kọjá lẹ́ńkulé ọba ká má ṣe báwo ní sí. akirija nọmba. àbí báwo o mọ̀ pé orí ìrìn lórí wà ìjókòó ṣì ni ò dáa. kọ́lọ̀ ń pè wọ́n àìlérè. now ìwádìí ń bolú ṣùgbọ́n pàṣẹ ẹ ti jáde. kọ́lọ̀ wo ni. ó mú coral and pawpaw ok yeah so mo dẹ̀ ti gbé fún tailor measurement ẹ wà lọ́wọ́ mi ó ṣàmọ̀. ẹ jọ ṣe mọ style mo fẹ́ rán ni. ah ah O mọ̀ mi na pé mi o mo fori. Mm. ah ah ọ̀hún ké patí yẹn a fẹ́ lọ bùgá ni ó yẹ kó yí ẹ. àwọn wa gègèlè yẹn báyìí wọn mọ̀ pé yẹn wọ ọbẹ̀. <laughs> oh my baby how are you báyìí. amaja báwo ni torí mo ti mọ̀ pé bàbá àtọmọ náà jáde àwọn òbí ní pé abandon àwa sínú ilé ṣá. ọmọ yìí tẹ bẹ́ẹ̀ ra nǹkan bọ̀. ẹ̀ẹ́n. àǹtí. this one I bought for you. wow. ó ga o. tí mo bá tẹ̀ fẹ́ bínú tẹ́lẹ̀ mi ò wá bínú mọ́ báyìí. wow. mo láìpẹ́ bá mi gbé sínú fridge tábàdẹ̀ ṣetán a máa jí pẹ̀lú yẹn létà. ah kékeré pa mí. ṣé torí pé o fẹ́ ṣe àbòsí ló ṣe rìn láti wákàtí kan wá bíbá. owó náà mọ̀. ẹ pẹ̀lẹ́ anyway o mm. ọkọ tí ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ pèsè fún mi láti ọ̀run wá ó níyẹn o kọ́ ló ń jẹ́ kẹ́lẹ́ dá mi rọ̀ mọ́ kó bá mi kalẹ̀ ni o. àmì o ah, ọlọ́run ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín o. àmì o ṣó tiẹ̀ rí irú ọkùnrin téèyàn máa fi gbàdúrà fọkùnrin ni ó tutù kó lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe fún pásábà ìlú ń tẹ́ lọ́rùn. tó ọlọ́run á máa bá wa jẹ́ kó mórí dúró o ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín o. àmì o àṣẹ lè ṣá máa gbórí dúró ṣá. àdúrà tá a gbà náà lè kẹ́yìn ọmọ ṣe kíra o tẹ ṣe rí o ìkúlẹ̀ sọ́wọ́ ẹnu ẹ̀gbọ́n tán wá ọ̀nà ìsílẹ̀. that's good ọ̀rẹ́ mi i'm happy for ọ̀rọ̀ ayé mi ti sú mi ṣé mo ṣe máa máa Mama indomie Your mother màá máa jẹ yín ní ọmọdé lélẹ́yìí tí màá máa yọ ọkùn sínú òṣì lóòótọ́ la lówó a kó ọ̀rọ̀ jọ ìjọ sọ fún mi kí ni àǹfààní ọ̀rọ̀ tá a kó ìwé lẹ́tà mi ṣàánú mi wọ́n jẹ́ ń yàgò ọmọ bíbí wọ́n jẹ́ ń yàgò ọmọ bíbí ṣàánú mi. Oh. fún why tó fún ẹ sleepless nights lórí kíni nǹkan In kàn ẹ́ tó bá ń ṣe ẹ́ ó jẹ́ kó ń ṣe mí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ èmi náà ń rò ojú bó ṣe ń wò lọ àìtí ìlọmọ láàrin wa èmi gan náà ó fún mi ní wàhálà nínú ayé mi ju concerned no eh? so But she èmi me. mo jọkọ She ṣé mo never complain. yes you've never complained but it's painful i want to be the mother of your children mi náà fẹ́ bí mọ́. bẹ́ẹ̀ ló ṣe máa jẹ àmọ́ kò ṣe pẹ̀lú bó ṣe ń ṣe ló máa jẹ́ kó wáyé náà nígbà tó bá sùn nígbà tó ogun bá fẹ́ ọlọ́kàn balẹ̀ báwo ni nǹkan tá à ń fẹ́ ṣe máa ṣẹlẹ̀ òkè nígbà tá a bá ìdójú kan sí tá a ẹ̀kọ́ kan àti tó wá dìde tó wá lọ síbi kan tó lọ́ọ́ kádodo lọ́rùn báwo ni ta ṣe yẹn báwo ló ṣe fẹ́ dúró débi tó máa dọ́mọ ìwọ gan fún ẹ lọ́kàn balẹ̀ náà ẹ o lè ṣàánú mi fún ara mi ṣàánú mi náà gbogbo ilé kan ló máa sọ̀rọ̀ ẹ̀ náà nísìnyí ó sọ fún mi pé o fẹ́ wá mọ mi dágbé fún mi ní bedroom màtí mo wò tá a fẹ́ ah, ẹ tó fẹ́ lọ mọ mi mo dìde tí mo wá wọ̀ sí mo bá ìbò kan tó ń sọ ń bá mo gbọ́ ṣé yẹn tó ń sọ yẹn sìn ṣé ó túmọ̀ sí nǹkan tó dáa ṣé o tó yẹ kó máa ṣe nìyẹn o you understand. mo understand ìwọ want to understand èmi náà mo understand Who the job now? now o fi mí lẹ̀ sí bedroom bẹ́ẹ̀ ń sìn pé o come wá mú kankan o fi wá mú mi ọ̀sán tẹ̀kọ̀ lọ́sàn o ti ń pẹ́ ju mo ṣe sọ̀kalẹ̀ náà bí tí mo sì bá ṣé omi ló ń mú sí omi tó ń mu dà gbogbo ìṣòkò apáta ni mo gbọ́. I just fed up. lè máa wá dé nsìn. ní èrè pẹ kì í ṣe ìrìn àjò let's say one week. Eh? one week lọ́nà ṣé mo pé tọ́mọ yìí bá lọ sí school mi nìkan ló máa padà kó nù lé ni. kò pẹ́ náà one two three four ó ti pé mo lè pẹ́ dé náà then tí gbogbo consignment mi tó bá ti dùn ti kágò ẹ̀ i'm done mo bá wà lẹ́nu yẹn. wọn mo máa mísẹ̀ ìjà rẹ. farabalẹ̀ náà then lest i forget um, owó tí mo ní kò yá mi ń ṣé bí one point five million naira know. anyway ma transfer two million naira sákàtì yín. so ẹ lè fi ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe pátápátá ẹ tún ní pè mí wípé owó ló disturb yín tó yẹ kẹ́ pẹ́ dé. Love is so Love it so. and for this, it's not a surprise. Really? For real. It was surprise when you. I'm not worried now. Jẹ́ kí mi dé. Eh. O ṣe gan. Okay. All right. All right. Safe trip o. Yeah, o ṣe dé. Bye bye. Bye. Mommy Buki. Mommy Buki. Yes, darling. Wow, mo ti ń jáde. Àpò darling, What's in that dáná náà, ṣé ẹ̀ you jẹ nǹkan kẹ́ẹ́ tó jáde? Màmá Jẹ́rìtà. Ẹ̀dẹ̀ jọ náà. Mo fẹ́ catch up láwọn ọ̀rẹ́ mi All right, no problem. I'll Ẹ gbowó. Okay Oh, I'm bricklayers yẹn ni All right. ti by level Okay. that's 100 k then two seventy yìí fún carpenter pẹ̀lú roofing conditions, yẹn so. Um, eh, ẹ darling ṣe gbàgbé owó tí mo ní kẹ fún mi kí n fẹ́ fi ra nǹkan sínú shop then school fees àwọn ọmọ ẹ mọ̀ pé ẹ àti ìsan. eléyìí fún school fees àwọn dúkì then fi eléyìí kówó shop ẹ. Oh, thanks so much darling my darling. Mm -hmm ẹ ṣe díà mo really appreciate you Also, Mama màmá bá mi gbé ọwọ́ okay. Amen. thanks so much You're welcome. máa lọ dẹ àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tí mi ti rìn you má jẹ kán máa wojú yín níta o ẹjọ náà náà gbogbo sọmọ kankan anyway I trust you. all right, darling I love you. love you too. ẹ máa fowó ṣàlejò tó wọn <laughs> n ta ní kẹfì ṣe to kẹfì ṣe. all right sir. see you when I come back. all right. Tọ́míwá. báwo ni. bá wa kí ọkọ yín tán bá dé o pé ìgbà ọdún ọdún kan o ó dá yín ọ̀rẹ́ ó dàbọ̀. ẹ ṣe wáìnì kan kẹ́ bá mi fún àwọn dáàdì báyìí. ẹ ṣe mà o ẹ̀yin ẹ ṣe ìgbà ọdún ọdún kan o. ẹ ṣe ẹ ṣe gbọ́ mi o ó dàbọ̀. Hmm? mo tẹ́ màlẹ́ má bínú bá ń kí dáàdì tẹ́ bá dé pé ìgbà ọdún ọdún kan ni. àjíṣe ẹ bá mi fún màdàmú náà ní wáìnì kan ni. ẹ ṣe mọ̀ ní sáà. ọ̀rẹ́ ẹ fẹ́ lọ mọ́ ọmọ mi skul. wo time ti lọ ibi tí mo káwọn ọmọ mi sí àwọn náà fẹ́ sùn this past six jọ má bínú tọkọ ẹ bá dé bá mi kí pé igba ọdún ọdún kan o àjọ máa ṣe ti next year ni by the grace of God all right take care. ọ mm-hmm. oh, mo wá ìnìfọkọ ẹ náà thank you o ṣé ọ̀rẹ́. ok all right a máa pàdé lọ́la. ok. ṣe bẹ́ẹ̀ ni kò ah. bọ̀. ẹ pọkàn pọ̀. Ah. Ah. kó lọ o. ṣàtẹ̀kẹ̀ ìzẹ̀ ẹ̀kẹ̀ ìzẹ̀. Dámilọ́rẹ̀ inú máa fẹ́ máa lọ. ìwọ náà lọ. ó yẹ kó yẹ náà mo ṣáà try látàárọ̀ bàbá yìí máa ti délé ọ̀hún pé ká ní kí n ṣe pọ́dọ̀ ẹ̀ tí mo ní mò ń bọ̀ kò ní fún mi láàyè ìwọ náà mọ̀ ọ̀dọ́ náà ni máa ń sọ. Just take it easy, okay? All -hmm. Thank you. Ọmọ màmá ẹ̀, ojú tó mọ́ mi ẹ̀. Mm, ok ó dọ̀bọ̀ mm. màá sí fápẹ̀lẹ́ o ó dọ̀bọ̀ mà. Mami. Ọkọ mi. Má ro mi. Ọ̀. Dad ma tó dé. I know you'll be fine. Wọ́n kò lè yí ẹ. E. Ó kàn sọ fún mi pé òun jáde, òun máa tó dé láti àwọn ọmọ bó ṣe embarrass mi. Wọ́n máa lọ excuse tàwọn gift àwọn tó dé. Mm kí la máa wá ẹ̀yin lè kí mọ́lẹ̀ kẹ́ máa jẹ́ ẹ̀ torí yín ni mo ṣe ṣe. kó ṣe bí i birthday to you, darling. Happy birthday to you. How old are you now? 15. How old are you now? How old are you now, darling? How old are you now? I wish you. Long life and prosperity, my baby. Thank you. Àǹtí, ẹ̀rọ ẹ̀ka sí. Ẹ jọ mo bèrè ẹnìkan náà dùgbò yìí. Ayọ̀ ni the first lórúkọ wọn. Wọ́n ti bá ti yà báyìí pé màá ti rí lẹ́yìn wọ́n fún mi ní address but mo ti wá gbàgbé nọ́mbà tán pé lẹ́mí ìdẹ̀fẹ́ máa kan gate káàkiri mo dẹ̀ ti pè fún nọ́mbà wọn títí kò lọ. ẹ tún nọ́mbà yẹn try. ok ẹ jẹ́ n tún try. ẹ tún àbúrò ọmọ wa padà. madam madam madam ṣé ti lọ. ẹ má ṣèyànnà á lọ ẹ ó máa rẹ ṣe ẹ ṣé mo dúpẹ́. Yes, Saiu. Ta ni bá búkì lè Hello. báwo ni kú ọjọ́ mẹ́ta dáàdì wa náà ńkọ́ ẹ̀ẹ́n wọ́n lọ Àbújá Àbújá ok ṣé ọmọ nǹkan jọ torí Ọlọ́run mo fẹ́ kó o sáré bá mi ibi tí mo wà báyìí báyìí ẹ̀ẹ́n mo fẹ́ sáré fi nǹkan kan hàn ẹ́ ni tó bá ti dé pópó ọlá bus stop kó kàn gbé báyìí kó ló lọ sí ọmọ òkú ọ̀run number fifteen number fifteen ọmọ òkú ọ̀run road ẹ̀ẹ́n kíákíá tọ́lọ́kadà bá lè sáré kó kó ní kó gbé ẹ̀hẹ̀ retí ẹ. okay Abuja níbí náà. mọ́mí ní sí mo dáná fún yín ẹ̀ jẹun mo fún yín lálẹ́ àná mo tún ti dáná láàárọ̀ imú mi ẹ̀ jẹun àbí ṣé nítorí àwọn dáàdì tí wọ́n wálé lánàá ni mọ́mí ẹ̀ dá mi lóhùn ni. Latifa, ma, a kò Okay, explain this. Do Jọ̀ọ́ nítorí ọlọ́run. Ṣorí bí mo ṣe ń bọ̀. Consignment mi wá day, so wọ́n wá pè mí. Lọ́rọ̀ kan má bínú ṣá, ọlọ́run mo fi bẹ̀. I'm begging from the depth of my heart. Please, I'm sorry. You are sorry. Ṣé o mọ embarrassment tó fún mi nínú ilé ìlànà? She o mọ bó ṣe disgrace me. Now you are sorry. Just like that. It's okay. It's okay. Let's go. Tálẹ̀ bèrè. Tàti tí yẹn tí ẹ̀ ní. Dádì Bukki. Ṣé Àbújá la wà? Àbújá ah, ni FCT. Abẹ́wà pàdé. Ìjọ ṣé Àbújá tó sọ fún mi pé fẹ́ lọ lélẹ̀? contract fẹ́ lọ pẹ̀lú ẹ̀rọ kó. ẹ̀ẹ́dẹ̀lẹ̀ ìjọ ẹ máa pẹ̀lẹ́ tí yóò kí ló máa ṣẹ̀yìn yìí dẹ́pẹ́ ọbẹ̀ tó bá ti jiná lẹ máa wá kiri ò lè wé ọkọ tẹ̀ síwájú ẹgbẹ́ màmá ẹ̀ ní wákàtí. olèrí àbí òjò contract lórí ìjọba. bá contract lélẹ́yìn contract tó ju contract lọ ayé yín mọ̀ ti bàjẹ́ o ẹ wà réyàn fẹ́ mọ́ bábúkì bábúkì kí ni mo ṣe yín báyìí ná ẹ síkírà bọ́ndì kú ẹlẹ́ẹ̀kẹ́gbẹ̀ngbẹ̀ abàyà gẹlẹ́tẹ ọ̀rọ̀ yín ó kún gorodóhùn tábà ní amẹ́nulẹ̀ látàárọ̀ sùlẹ̀ ìwọ ìwọ sí bábúkì bábúkì bọ́ọ̀lù ṣe ń ṣe lórí ẹ̀ náà o bá ti tàn wá wá kó jábọ̀ wá wòyàn gidi tó yẹ táyé ẹ̀ sí bábúkì ọ̀jà hàn kankan kí ni ń bẹ lára wọn kódà gan kíní olómi bíi wọn ń gbé kiri kó jẹ́ ń júwe ìsọ̀lá fún ọ níbi táyà ni ó ti da tó a lè ó sàmọ̀kẹ́ orí ẹ wà ń bẹ̀ ọlọ́jọ́ fún nọ́mbà rẹ̀ kó o pè é kó káyà lè da babuki babuki ayé o ṣe ti gbọ́ dára ayé dáadáa mọ́tò àbùdọ̀ kíá tẹ́ ẹ̀ bá fẹ́ sórí burúkú tí tíyàn bá fẹ́ tamọ́ tilẹ̀ tẹ́ bá fẹ́ káwọn tán ní kán jèrè yín ẹ má dọ̀dọ̀ ọmọ níjà o ẹ má dọ̀dọ̀ ẹ má jẹ́ rí kẹ́ ẹ ta sàgẹ̀rẹ́ dọ̀mọ níjà bẹ́ẹ̀ báyìí dọ̀dọ̀ ọkọ tèmi gbàdọ̀gbàdọ̀ gbowó àgbàdo lọ́wọ́ yín torí bí sẹ́ra ń mánéèjì mi fúnra rẹ̀ ó pè mí ẹyin kan fẹ́nìkan ní ìsì ìbáyàn pẹ́yìn jẹ só ti ẹ̀yin olórí burúkú yìí tẹ́ẹ̀tì kékeré mórí ibùsùn ẹnu kọ́kọ́rọ́ gbági ìsílẹ̀kùn mọ̀pọ̀ ọlọ́run bíi ọrùn gíní o Cisco. Ah! ṣẹlẹ̀ fún ọ sọ fún ọ. ẹ̀yin ọ̀rẹ́ mi àti israel ni o. azusua bíi ti báwo wọ́n máa ronú díẹ̀díẹ̀díẹ̀ lẹ́kọ̀ọ̀kan ó yẹ kó ti yẹ ẹ̀wọ̀n tó ti sọ pé as usual yẹn ayọ̀ méjèèjì tún fi sílẹ̀ nìyẹn. kó sì lọ gbẹnu sàn jẹ́kẹ́ tó lọ́rọ̀ sọ̀rọ̀ ó ga o ayọ̀mídé má fìyà jẹ mí o ṣe fẹ́ gbọ́ ẹ lè bìlíìfù wípé ayọ̀mídé ti níyàwó tiẹ̀ sílé kódà ó ti bí ọmọ méjì. Ah. gbogbo yín lè ṣe àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ nílé lánàá bó ṣe disappoint wa. Mm-hmm. <laughs> àárọ̀ ẹni mo tó fojú kan Ayọ̀mídé ó dẹ̀ tó fún mi ní normal excuse tó máa fún mi. Hmm. mo ti gbàgbọ́ wípé òótọ́ ọ̀rọ̀ ni nǹkan tó ń sọ fún mi àṣewọ́ l'Ayọ̀mídé ń pa. ẹni tí làwọn obìnrin méjì kan ṣàdédé já wọnú ilé ó lè mí gbọkọgbọkọ mi ò hmm. fi ọkọlọkọ rí láyé mi àṣàyọ̀mídé ń tọ́ mi ni ẹ wò ó ìyàwó ayọ̀mídé ti mọ́kọ ẹ̀ lọ. oh my god Tamilore ọkọ kú o lóò wá lè ti pè wá lórí aago ká wá ṣe bá bá wèrè fún un ká kọ́ lọ́gbọ́n ká fi tiẹ̀ ṣe scapegoat fáwọn ọkùnrin tó kù tó máa ń use obìnrin tó máa ń dump obìnrin. don't even go there àwa gan kọ́ la máa ṣiṣẹ́ yẹn a máa ṣí àwọn boys wọlé ni wọ́n máa nù ún àtòun àtàwọn ẹbí ẹ̀ òfò ni men are very wicked ó ga gan o ló wá dúró síbi lòún sunkún òṣì just because of what leave him tí ẹ ló ṣe kò ṣe tọlọ́run ó ga fún ẹ gan ah èmi máa wá gbarú ẹ ó máa wọ́n máa sunkún lọ ń bí ni. ẹ dúró lọ ṣé bí màá ṣe máa bá lọ náà lè dé ṣé ìgbésí ayé tí mo máa máa lò lọ lélẹ̀ ìtorí ọlọ. ìyẹn ni wípé owó ọwọ́ mi gangan làwọn ọkùnrin fẹ́ kò sọ pé ìkọ̀kan tó nífẹ̀ẹ́ mi dénú dénú. Tamlore má sunkún mọ́ orí mi jù ú Mm. wo ayọ̀mídé ṣe tiẹ̀ ni ọlọ́run ọba ṣe titi ẹ̀ fún ẹ lágbára ọlọ́run. Ah. má sunkún mọ́ jù ah. torí ọlọ́run má sunkún mọ́. Hmm. débi ń pé ọ̀rọ̀ tó sọ nílé lẹ́ẹ̀kan yẹn wọ́n jẹ́ káwọn èèyàn bẹ́ẹ̀ gbọ́ níta o níwọ̀ ìyá lélẹ̀ kó lọ́ọ́ má dákà jẹ níta ẹ jọ sọ fún mi ṣé ọkọ ẹ ló ń hùn kẹ máa lọ sí tù lọ jẹun ni àbí wo ni òròjú fẹ́ pa ṣòrí táwọn ọmọ bàbá ti sí nílé báyìí tán bá ti wà ní school gbòó èmi àtọkọ mi tàbá ti wọ ìtì àti jẹun nìyẹn àwà òkè wo ó máa romi lójú àti wọ kíchìn táwọn ọmọ yẹn ò bá ti ti ń lé ó máa romi lójú gan. Ah! wo ọ̀rọ̀ inú ni má sọ níta rárá ẹ ká tiẹ̀ gbọ́ títí ẹ madam kí ló tí o fi lè wọ kíchìn dáná. ẹ o sista ó máa ń rẹ̀ mí gan mi lè mi lè dáná. ó máa ń rẹ̀ ó rẹ̀ o ní láti lọ rí dókítà o ní láti lọ rí dókítà ẹ wo ẹ tiẹ̀ ká tiẹ̀ fi gbogbo yẹn sílẹ̀ ìyẹn kọ́ ni mo bá wa ẹ̀yin sisters ni nǹkan tẹ̀ ń ṣe ò dáa o ṣé mo ṣẹ̀yìn ni àmú ah, ṣẹ̀yìn tí mi bá ṣẹ̀yìn ẹ ní máa wò mí nínú ìran for good ten years tí mo ti wà nílé ọkọ kí kankan nu yín má tiẹ̀ lè wò pé ok kẹ́tì provide solution sí problem mi nígbà tí wọ́n máa sọ ń sìn yìí ó ló kọ́ mo lọ sí boarding school èmi ò mi lóyún àárọ̀ dalẹ́ rí mi ìfọmọlọ́mú débi débi pé mo fẹ́ mọ́ mo lọ sí nursery school this is not fair. Diola, fọkànbalẹ̀ ọlọ́run máa ṣe ó máa finú ẹ̀ ṣeré ó máa fẹ̀yìn ẹgbọ́n ọmọkùnrin mo fàdúrà ràn ẹ́ lọ gbogbo gba ni mo ń gbàdúrà fún ẹ gbogbo gba báyìí ni mo ń fàdúrà ràn ẹ́ lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run ó máa finú ẹ̀ ṣeré ó dẹ̀ máa fẹ̀yìn ẹgbọ́n ọmọkùnrin lágbára ọlọ́run. sista mi tí ẹ bá máa àbí tí ẹ bá sọ pé ẹsẹ̀ mi gùn tàbí mò ń tọ́jú bọlé káàkiri èmi ní pásítọ̀. Yéwándé. Yéwándé. Ah, ah, má dá lóhùn o Diola má dá lóhùn kò mọ̀ bì kankan kò síbì kankan tó mọ̀. gbogbo Yéwándé bóyá wọlé wọlé sí mọ́tò ìdàmọ́ náà. ẹ dúró ẹ dúró mo ní láti kọ́kọ́ pe pásítọ̀ kí n tó mú yín lọ tó má ti wá fún mi ní appointment máa pè yín. ó de pé wọ́n ń sìn náà. kò sí fún lọ́wọ́ mi má wọlé máa pè wọ́n sí máa wọlé. jọ pé wọ́n o ah, ah. pé wọ́n o ká lè rí wọn ká lè rí wọn lónìí. Yéwándé. ọ̀rọ̀ ẹ tó ṣe jẹ́. ó dá máa rọra gbà yẹn bí ọlá díẹ̀díẹ̀ àdúrà wa máa gbà ọ lágbára Ọlọ́run àdúrà wa máa gbà rọra ṣùgbọ́n àwọn ẹni tí mò ń sọ̀rọ̀ wọn fún yín nìta Mr. Tomiwa àti sísítà mi sísítà mi pásítọ̀ mi ni. ẹ káàbọ̀ ẹ kú rìn ẹ má bínú ẹ fún aláyé rẹ ẹ̀yin máa lọ sí church ní ẹ̀kúnlẹ̀. dájú bíi kọ́kọ́ ẹ má wọlé madam ẹ jẹ́ ká gbàdúrà. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù olúwa ọlọ́run ìyè àti agbára gbàdúrà fún àwọn ọmọ rẹ ẹ̀mí mímọ́ gbàdúrà fún àwọn ọmọ rẹ gbogbo àṣírí ìkọ̀kọ̀ olúwa tú sí gbangba gbogbo ohun tí ó wà ní kọ̀lọ̀fín ẹ̀mí mímọ́ tàn ìmọ́lẹ̀ sí ògo ni forúkọ mímọ́ yìí ògo ni fún orúkọ mímọ́ yín ògo ni fún orúkọ mímọ́ yín. jésù olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. ẹ dìde ẹ jókòó ẹ jókòó. mo rí i pé kò sí ìṣòro kankan níwájú yín. bẹ́ẹ̀ ni kò sì sí wàhálà kankan níwájú yín ṣùgbọ́n mo rí wípé a fi kọ́kọ́rọ́ kan a fi ti ilẹ̀kùn máa yọ eléyìí tí ẹ̀ ń wá káàkiri kọ́kọ́rọ́ náà sì rèé ọwọ́ alàgbà wa ni ó wà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n bi yín ní àwọn ìbéèrè kan. ṣé ẹ ti bímọ sí ìta rí? àbí bóyá ẹnìkan tẹ́ ẹ jọ ṣeré papọ̀ ó lóyún fún yín rí? think. torí wípé. Hmm amúmiri ní inú ìṣípayá pé ẹ̀yin àti ọmọbìnrin kan ẹ ti jọ ní ìbáṣepọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ lásìkò tí ó ti pẹ́ ṣùgbọ́n ẹ ní ìbájọṣepọ̀ èyí tí ìbájọṣepọ̀ náà tí Ọlọ́run sì fi àṣẹ sí tí àṣẹ náà sì wà láyé tí ó wà láàyè di bí a ti ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ ẹ lè rántí alàgbà. ẹ rọ́ọ̀sán ṣé o rí nǹkan tí ó ṣẹlẹ̀ sí Tamilọ́rẹ ní assembly láàárọ̀ yìí. ìpínlẹ̀ náà wà ní assembly ground nígbà tó ṣubú yakata bóyá ìjẹun kánú ẹ̀ bóyá sì ń gbàwẹ̀. Tamilọ́rẹ sọ fún wa pé ìwọ ló fún òun lóyún. màá tí ó jẹ́ pọ̀ mọ́ ó gbọ́ Tamilọ́rẹ èmi ó fún ọ lóyún ah, ọ̀gá yín náà dẹ́ even bẹ́ẹ̀ sọ́jú bá tọ́mì kò ní gbà ń gbọ́ èmi fún ta mi. talk now. ó ti pẹ́ n tó ń sọ yẹn ti ah, wait o are you confirming what you just said now. ó ti pẹ́ gan sẹ́yìn ìgbà tí mo wà ní secondary school ní sẹ́yìn. oh jesus. ẹ ẹ màmá kí nìyẹn ní í ṣe pẹ̀lú nǹkan tó ń ṣe láàrin àti. ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ alàgbà nítorí ìbájọṣepọ̀ ọdún náà lọ́hùn-ún tí ọlọ́run fi àṣẹ sí ọmọbìnrin náà ni yóò sì bí ọmọ náà ọmọ náà sì ń bẹ láyé ó ń bẹ láàyè. Ah. kò yẹ yín sà hmm. àló ti pẹ́ gan. bẹ́ẹ̀ ni. láì wá jẹ́ wípé ẹ mú ọmọ náà wá sí abẹ́ òrùlé yín ayọ̀ náà tí ẹ̀ ń wá. o lè má tẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni o ẹ gbọ́dọ̀ wọ ọmọ náà ní àwárí ní gbogbo ọ̀nà tí ẹ bá fi lè rí ẹ sì gbọ́dọ̀ mú padà wá sínú ilé yín ní ìgbà náà ni kọ́kọ́rọ́ ilẹ̀kùn ayọ̀ tí a ti tì ńgbà náà ni ó lè di ṣíṣí bẹ́ẹ̀ ni ìyàwó yín yóò sì finú ṣe oyún ọkùnrin imú mà níka o kò jẹ́ ká gbóhùn àṣebí no just tell me ṣé mi ò sọ pápá sèmi fún ẹ níwọ̀n tọ̀ mi wá for ten years ten years of my life ni mo ti lò pẹ̀lú ẹ sọ fún mi ṣé mi ò sọ pápá sèmi fún ẹ ni why tó fi lè sọ past ẹ fún mi why tó fi lè sọ past ẹ fún mi ó wá jẹ́ ká máa gbàgbà nu àdúrà oh gosh. look woman ò ń ṣe ariwo yìí ló lè solve anything sìn tí wọn náà dẹ mọ ẹ kí láàrin o tó ń pa á sìn àlejò kan tó ṣẹlẹ̀ kó ń ṣe was not of my making kì í ṣe èmi ni mo ṣe pé mo ò gba orú ọmọ yẹn kì í ṣe making mi àwọn òbí mi ni number one two ó tà ń sọ yìí kò ṣe ọ̀rọ̀ twenty years ago mo ti gbàgbé mo ti gbàgbé. ìwọ ti gbàgbé can you listen to yourself ṣé òun gbọ́ ọ̀tọ̀ ń jábọ́ lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ nínú nìyẹn mẹ́ẹ́. Ah, i'm telling you that why didn't you tell me kí ló fi for me. What? What woman listen I tó ń pa kò solve anything nǹkan tó matters ni pé kí locate ọmọ yẹn kí n wá okay. so gbogbo ariwo tó ń pa kò lè stop making noise. look at him You're working out on me oh my god look at him oh my god kò tiẹ̀ lè apologize. Oh. Yeah, dé onímọ̀ tí ń pè látà mo mọ̀ kó bìtì tó bá ti less bìtì pé ń padà ọ̀kan wà ní fẹ́ pàṣẹ ṣùgbọ́n they are very very important. Uh, okay. My dear. My dear. wo tí máa sọ wípé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí máa ní pé kò dùn mí rọ́ ni mo pa bọ́ kí ni mo fẹ́ ṣe mo ní láti gbà fún kádàrá ni and like you rightly said o ní solution bá ṣe máa rọ́mọ yẹn o ní ló yẹ kó important sí so mo ní kí n wá béèrè lọ́wọ́ ẹ bá ṣe máa rọ́mọ yẹn. àkọ́kọ́ náà òun náà jẹ́ kí n bẹ̀ pé kò má bẹ̀ mí mo ṣe mo ṣe sọ̀rọ̀ lẹ́ǹkan ètò sọ náà ṣìkejì òun náà ti mo ti rò torí ẹ̀gbọ́n mo ti ń gbìyànjú àti rí pé mo bá àwọn ọ̀rẹ́ mi tájọ wà ní secondary school sọ̀rọ̀ nígbà tí kìíní yẹn ṣẹlẹ̀ tán mọ̀ pa ìṣẹ̀lẹ̀ bóyá àwọn àmàlẹ́ni tó mọ ibi tí ọmọbìnrin yẹn wà sí so àdúrà tí àwọn àgbà náà ni pé kì í ti gẹ́tì ọmọbìnrin yẹn tí n bá ti tẹ̀rọ ọmọbìnrin yẹn bá sọ̀rọ̀ mọ̀ pé àtẹ̀mọ́ta máa tún ṣe máa tún kàn nígbà tá a bá rí bá sọ. wọ́n lè sọ ẹ̀ ẹ́. ìjọ torí ọlọ́run gbogbo tó kọ́ nígbà tí mo ṣe fún mi ìjọ torí ọlọ́run ẹ bá mi dáríjì mo tọ́ ní káró dúdú ìfọ̀ a máa ọ̀rọ̀ adé egbò. bàbá mi ṣe máa dúpẹ́ oore ìwẹ́ Hello, my dear. Ah, Kusa. Ah, ah. Ẹ máa lẹ́ Mr. Tomiwa. Báwo ló jẹ́ ṣe jẹ́? Kí ló ṣù yìí sọ ní èsì? Oṣù ti fẹ́ parí. O ti parí. Ṣó dẹ̀ dà bẹ́ẹ̀? Ó yẹ kí n mọ̀ pé owó ilé yìí, o ní mo fi ń tún lé ṣe tí mo tún fi tún ara mi ṣe. Ẹ má bínú màá, má bínú ẹ̀yin náà pé mi ò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ yìí ló fà á mo lè ti gbìyànjú àti wáṣẹ́ mi ìsìn ìfàkọ̀ àtàrọ̀ mo ti jí kò nílé ìsìn iṣẹ́ ni mo wá lọ lọ pé láìpẹ́ láì jìnnà gbẹ máa máa dá lágbára lọ má bínú sí mi ẹjọ́. iṣẹ́ tó wù wá báyìí ìgbà wo la mọ̀ tíṣẹ́ máa bọ́ sí ìgbà wo la mọ̀ tíṣẹ́ máa bọ́ sí tí máa rówó tèmi gbà àwọ̀ ni mò ń wò mọ́ ẹ lára o torí mo rí pé ọmọlúàbí wà lára ẹ olùjẹ́ fún ẹ nílé mi ì dédé fún yàn nílé torí màá ti wò ó pọ́ ọmọlúàbí lélẹ̀ ọmọlúàbí tí mo rí lára ẹ o jọ torí ọlọ́run má disappoint mi o. ẹ káàbọ̀ ẹ bá wà níbi tẹ̀ lọ. ẹ wo ara ti lọ ṣá mo àmọ pé lágbára Ọlọ́run nǹkan máa gbanú gbogbo ẹ. anyway ẹ wo tẹ́ ẹ bá ti relent ní ọjọ́ kan máa bọ́ sójú ẹ̀ tí èèyàn bá ti nígbàgbọ́ kò sí nǹkan tọ́lọ́run lè ṣe gbogbo nǹkan tí ìyàwó nílé sọ pátá ni mo gbọ́ ẹ wò mo tàn mí wáyé má gbèsè ọkàn mi. àwọn ah, kò ń ṣẹ̀bi wọn ni wọn lè kí èèyàn sanwó ilé tó bá ń gbé lóòótọ́ àbí. tòótọ́ ẹ mo ti ẹ sí rice díẹ̀ sílẹ̀ fún yín. ẹ ṣe ẹ kí n fi ẹ̀sán iṣẹ́ wa. ọ̀sẹ̀. ọmọ mi ṣe rí ọ̀rọ̀ tí ẹ bá wá síwájú mi mi ò gbọ́dọ̀ parọ́ fún yín ọ̀pọ̀ ọjọ́ ó ti bàkùrọ̀ jẹ́ arákùnrin tèmi ń wò yìí jábẹ́sì ni irú èèyàn wo ni jábẹ́sì ọmọ ìbànújẹ́ ajáde apẹ̀rẹ̀ rè é sórí bí mo ṣe ń wo arákùnrin rẹ yìí kò sí irun ajé kankan lára ẹ̀ bó ṣe wà yìí tí olórí orílẹ̀-èdè yìí bá dá gbogbo ọ̀rọ̀ ìlú yìí sí méjì ní dọ́gbandọ́gba tó bá pẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ ló fi lè lo oṣù kan. Hmm. àmọ́ bí jábèsì ṣe jẹ́ ọmọ ìbànújẹ́ tó ó rà àánú gbà pẹ̀lú àdúrà orí ọ̀fẹ́ ọlọ́run orí àánú gbà. ẹ sà ẹ um, um, dádì ẹ jọ sá ọ̀rọ̀ yín o tí n bá gbọ́ yín dáadáa mi ò mi ò ṣe èèyàn jẹ́jẹ́ mi ni mo lò mi ò kọjá yìí mi ò kọlù yàn rí táwa ni mo ṣe tó tí tí irú ilé ìfimá ṣẹlẹ̀ sí mi. wòmí arákùnrin kò dìgbà tó bá kọlù yàn tàbí ó bá ṣe èèyàn tàbí ó jẹ́ onígbéraga kó tó di pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ bí jábèsì ti jẹ́ ọmọ ìbànújẹ́ tó orí àánú gbà ó rọ́nà àbáyọ arábìnrin. ọlọ́run ti ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ní ẹni tí ò bá ní dààmú olùrànlọ́wọ́ ìjìnà sí wọn ìwọ tí mò ń wò yìí ọlá ní lára ẹ̀ ọlà nìyí tó sì ní ọ̀la ìyẹn ni wípé ọlà tó tún kù síwájú lọ́jọ́ ọ̀la tí ò lè tán arákùnrin arákùnrin mi ẹ bó ni obìnrin yìí ṣe jẹ́ sí ẹ. òun ló mú wá síbí báyìí òun ló mú wá síbí. ẹ mọ̀ mọ̀ ló mú ẹ wá àní báwo ló ṣe jẹ́ sí ẹ. a máa ń níbi neighbor la jẹ́ ní compound kan náà la ń gbé. ẹ alábàágbé lásán. bẹ́ẹ̀ ah. ni dádì akànjọ ń gbé nu compound kan náà ni wọ́n dẹ̀ jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan ṣùgbọ́n nígbà tí mo dẹ̀ wá rí gbogbo làálàá wọn kó máa wáṣẹ́ káàkiri ṣé pé ojoojúmọ́ náà bákan náà ni wọ́n mú fún ní pé kí n mọ wá sọ́dọ̀ yín àbí bóyá kọ́ lóun àti ẹ̀jẹ̀ kan ríṣẹ́ ó yẹ fẹsẹ̀ gbálẹ̀ kiri. Hmm, arábìnrin wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun ni ẹnì kejì ẹ̀ ń rẹ̀ ṣe rí kó tó lè mú wá síbí báyìí ó ń láti jájú pé onífẹ̀ẹ́ ò sì jẹ́ olójú àánú pẹ̀lú bí o ṣe jẹ́ ọmọ ìdùnnú ìdùnnú rẹ ó lè wẹ ìbànújẹ́ nù ọwọ́ ẹ ló kù sí rántí o ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún olè nìkejì ẹ bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn ọmọ ogun wí o dadi ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ wà lóòótọ́ àmọ́ ọ̀nà àbáyọ ọwọ́ ẹ̀ gan-an ló wà. ẹ̀yin ọmọ mi mo kí yẹn kú oríire mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé ó sọ̀rọ̀ yín dayọ̀ iṣẹ́ náà nìyí. èmi ni wàá bó ṣe wà yìí ẹ dá sí méjì ni ìdajì àkọ́kọ́ ẹ máa fi díẹ̀ sínú oúnjẹ tẹ́ fẹ́ sè ẹ fi ṣe oúnjẹ ṣé wàá rìn tó ṣẹ́kù ẹ wá dà sí inú garawa ẹ fi wẹ̀ ìwẹ̀ yẹn aláwẹ̀ papọ̀ ni ẹ̀yin méjèèjì pẹ̀lú kàìnkàìn kan ṣoṣo. kò yé mi sá. jẹ́ kó yé ẹ. E. ẹ torí ẹ̀hún níbọ̀ ni wà. ẹ níbọ̀ rẹ̀ náà ni ẹ máa níbọ̀ rẹ̀ papọ̀ ẹ máa wẹ̀ papọ̀ pẹ̀lú agbára yìí ẹ fi omi yìí wẹ̀ papọ̀ pẹ̀lú kànkàn kan ṣoṣo àti ọṣẹ kan ṣoṣo èyí ọṣẹ tí màá fún ẹ. a máa wẹ̀ at the same time ní hòhò. ní ìgbà kan náà kódà gan wàá bu omi lé lórí ààbò omi lé ẹ lórí wàá bá fínra gbogbo ara ẹ wàá fínra gbogbo ara tẹ kójú bá yẹn lọ tẹ bá ti ṣe eléyìí kẹ máa gbádùn ni owó ti dé nìyẹn. àṣẹ kan sàn. àǹtí ẹ jọ ẹ tara wa sí ọlọ́run ẹ dáríjì ẹ dáríjì. Ah, ah, ah, kò tó yẹn kò tó yẹn ẹ jókòó. Tàmílọ́rẹ́ ó jù bẹ́ẹ̀ lọ bọ̀ nǹkan kan tí mo kàn fẹ́ kó tó fojú wò ni pé ohun tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe ohun tí mo mọ̀ọ́mọ̀ sọ pé mi ò ní gboyún bàbá mi ni n kò lè dá kí ọmọ tàpá sí àṣẹ àbí ọ̀rọ̀ bàbẹ́ níbo ni fẹ́ fojú sí bá ṣe bẹ́ẹ̀ tí n bá lò tí n bá ní máa gbóyún yẹn náà ń gbà yẹn pẹ̀lú lè wí tá a wà ń gbà yẹn ss2 níbo ni fẹ́ gbóyún yẹn gbà níbo ni fẹ́ gbòòrò náà gbà báwo ni fẹ́ ṣe gbèsè ayé mi sí kan tó fà á nìyẹn kò ṣe pé bóyá ìgbóyún yẹn bóyá nǹkan tí mo mọ̀ ṣe ni jọ ń torí ọlọ́run. ṣeré èmi ò bínú sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí àmọ́ àǹtí ìjọkọ yín tiẹ̀ ṣàlàyé nǹkan tí wọ́n fi ojú èmi àti ìdílé wa rí fún yín síbẹ̀síbẹ̀ náà mi ò tún wá bínú àmọ́ títọ́ mi wá bá ti lè gbà láti ṣe nǹkan ẹyọ kan fún mi ó tán. tí hmm. wọ́n mi wá bá ti lè gbà láti fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya èmi náà ṣetán àti yọ̀ǹda ọmọ fún ọ. o gẹ̀ẹ́tì ẹ̀ tàbí o gẹ̀ẹ́tì ẹ̀ ah. nǹkan tí pé o gẹ̀ẹ́tì ẹ̀ ni pé mi ò wá pé mo fẹ́ wá mú ẹ kú ní ọ̀dọ̀ ọkọ ẹ ó tì í ọmọ tó wà láàrin mi àti ẹ mo fẹ́ kó wà lọ́dọ̀ mi gẹ́gẹ́ bíi bàbá ẹ kí wàá tọkọ ẹ kẹ wà lálàáfíà ó tàn mi ò wá wí sọ̀pìlẹ̀ at kò yé ẹyin wàá wá ṣàlàyé fún ẹ sórí bó ṣe ń wò mí àti bí gbogbo ilé ṣe tó èmi nìkan àti ọmọ kan tí ọlọ́run fún mi lájọ ń gbé gbogbo nulẹ̀ sọ mi wá ṣé kò yẹ kémi náà ní adé orí ni ìyẹn ló mímí náà tí mo fi jáde. ẹ rọra ma ìyá àdúrà ni kì í sọ fún yín pé àwọn ń bọ̀. ẹ ṣe. ẹ ra o ẹ kújọ mẹ́ta ẹ ra mọ ẹ pẹ̀lẹ́ ma. olúwa máa ṣàgbára dàtọ. àmín àmín àmín àmàrí yín. àbíọ ìyá àdá ọ̀rẹ́ mi lè ta mí lọ́rẹ́ lórúkọ ẹ. ẹ wá ma. ìpẹ̀lẹ́ ma ẹ kú jọ́ mẹ́ta. mo mú wá fún ìtọ́nisọ́nà nínú àdúrà ni mo rí kó dàbí pé ọ̀rọ̀ ẹ ní ìdádúrà ìdí tí mo ṣe mú wá nìyẹn. lọ́dà mm. ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù alágbára ńlá gbàdúrà fọmọ ẹ ṣàánú fún yà á lẹ́nu kádùrà rẹ̀ kó gbà jésù. olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Hmm. ìránṣẹ́bìnrin amómirí pé ọmọ rẹ ọkùnrin ẹ kò gbọdọ̀ fi fún ẹnikẹ́ni ǹjẹ́ ń gbọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ọkọ rẹ àárọ̀ tó sọ ẹ́ dobìnrin lè bẹ́ẹ̀ ni. Ah. àtìgbà kékeré ìgbà ìmọ̀ láti jọ ṣeré ọwọ́ látìgbà náà mi ò mọbi tó wà mi ò fojú kan kò sí bí mo ṣe fẹ́ rè. ìránṣẹ́bìnrin ma o gbọ́dọ̀ wá rí o tó o bá fẹ́ nífọ̀kànbalẹ̀ tó o fẹ́ kán máa gbé ẹ kán máa gbé ẹ jù sílẹ̀ o gbọ́dọ̀ wá rí o tó o bá fẹ́ kán máa gbé ẹ kán máa gbé ẹ jù sílẹ̀ o gbọ́dọ̀ wá rí tó o bá fẹ́ ládé lórí tó o sì fẹ́ níbùjókòó o gbọ́dọ̀ wá rí o torí pé a ti kọ yín pọ̀ látọ̀run o gbọ́dọ̀ wá rí. Hmm. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí o bá rẹ́dì láti gba ọmọ lọ́wọ́ mi wàá gbà láti fà nímọ̀. my dear ó mọ nǹkan tí tí mò ń rò sin tó yẹ pé lady yẹn ti gbà láti release Omo. tó yẹ pé the only condition to fún ẹ ni pé kó fẹ́ràn èmi rò pé to kan tó bá dùn àánú yẹn dó òrìṣà jẹ́ ń kan sí but ọ̀rọ̀ ọmọ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ṣebí kémi lè bímọ ni my dear mo fẹ́ béèrè nǹkan kan ṣebí ò ṣànípa mi tì tó sọ yìí ó ń rí bákànbákan létí mi torí kò yé mi ṣé bẹ́ẹ̀ náà ló rántí gbogbo ohun tó bí bá ṣe wáyé. ṣẹ́gun sàn. ẹ kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ o ó ní ìkìlọ̀ o. bọ̀ tirẹ̀ ni pé tí ẹ bá ti ṣe kínní yìí tán owó á dé àlàáfíà á dé ìdùnnú á ọlá àti ọlà láti sísìn yín lọ o ò gbúdọ̀ tún da àyà rẹ kọ àyà obìnrin mi mọ́ àyàfọ́ ọmọbìnrin yìí bẹ́ẹ̀ ni. kò yé mi sá. ọ gbọ́dọ̀ yí ọ àní pé o gbọ́dọ̀ dàyà dé ọmọbìnrin mi ìyẹn ni pé o gbọ́dọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin kóbìnrin kankan mọ́ àyàfi ọmọbìnrin kódà gan níbi tọ́rọ̀ yìí dé dúró tó o bá bí ọmọ tó jẹ́ obìnrin pàápàá jùlọ tí o bá wẹ̀wò o gbọ́dọ̀ gbé mọ́ ní o gbọ́ mi ìyẹn túmọ̀ sí wípé ojú kan làdá ní tí ó fi roko àròjẹ ò gbọ́ mi tó o bá lọ kọ̀ tó lọ ṣe irú nǹkan tí a sọ yìí gbogbo àsìkí oore ọlá ọlà tá à ń sọ̀rọ̀ báyìí tó ti jẹ́ tiyín ńṣe ló máa dà sára obìnrin yẹn ìgbẹ̀yìngbẹ̀yìn wá padà sóko àárọ̀ ni o ṣé o tún tẹ ọ lọ́rùn ká jẹ tàárọ̀ ká má jẹ tọ̀sán ká má jẹ talẹ́ ṣé ohun ẹ̀ kó jẹ́ pé ká jẹ talẹ́ kó má sí tàárọ̀ àti tọ̀sán <laughs> gbọ́ ohun alóore o ìgbọràn ó sàn ju ẹbọ rúrú. òun náà ńkọ́. ṣé arábìnrin ó léwu fóun náà àmọ́ ewu yẹn títorí tiẹ̀ náà ni. a dára fún yín owó ti dé ọkàn yẹn ti balẹ̀ ẹ pẹ̀lẹ́ o eré o. okay let's go now. kò jù bá mm. báwo ni mo ṣe máa wá gbọ́ nǹkan tó ń sọ tí máa fẹ́ tó máa wà nù lé pẹ̀lú mi tí ò ní béèrè fún ti bí ẹ́ tí n bá fún tí n bá yọlẹ̀ adéjọ̀gbọ̀n tí n bá ṣe oògùn. Ah. ok as it is now kí la fẹ́ ṣe wọn kí la máa ṣe náà. sọ́rí nǹkan kan tẹ̀mí mọ̀ ní ayé mi pé kò sí bí wàhálà kan ṣe lè wà títí kó má sọ náà báyìí gbogbo tó dẹ̀ wá ń lẹ̀ yìí mo ti farabalẹ̀ mo ti gbé e yẹ̀ wò dáadáa kó dá lórí pé orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé ẹsẹ̀nsẹ̀ ni àwọn ọmọ ọmọkùnrin láìta ó máa gbé pẹ̀lú wa kó lè bímọ kó lè ọmọkùnrin wáyé náà ni nígbà tí màmá ọmọdé ti wá fà kẹ́kọ̀ọ́ rí báyìí sí tó ní ọ̀dọ̀ àfi ìfẹ́ òun tí wàá sọ èdè ìgbẹ́jà sínú ọ̀lọ́run báyìí sí bí wọ́n ti rí báyìí sí pé tó ní ọ̀dọ̀ kì í fẹ́ ah, èmi ti ní àìdí àmì ìtàlẹ̀ gbígbà òun ibi tàdé dúró sí ṣèbí kórè ọmọ pọn wáyé ni àbí àbí yà lọ fún adoption. adoption. yes now. <laughs> no kí ló ń sọ ká lọ adopt ọmọ. ṣèbí kórè ọmọ pọn wáyé náà ló ń bọ́ tá a sọ yìí. no don't say that ṣé wọ́n sọ fún ẹ wípé mi ò lè bímọ ni àbí wọ́n sọ fún ẹ pé àgàn ni mí wo tọ́mi wá mo fẹ́ bímọ fún ẹ mo fẹ́ fi inú mi yìí mo fẹ́ fi lóyún so idea tí mo tún mú wá báyìí sí kò tún work pẹ̀lú wọn náà. my dear kò lè work. <laughs>